ǹjẹ́ o mọ̀ pé àjọ kan wà nípínlẹ̀ ọ̀yọ́ tó ń mójútó gbogbo tó ní ṣe pẹ̀lú tẹ́tẹ́ oríire. Mm-hmm. olóòmọ̀ ìgbìmọ̀ ìṣèdarí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀yọ́ state gaming and lottery board ni àjọ náà tó ń mójútó gbogbo tó bá ní ṣe pẹ̀lú àwọn tẹ́tẹ́ oríire bíi sport betting lottery pool game machines àti casino. ó dà àìgbọ́fàlà wòkè ìfàkò sí ni para. torí bẹ́ẹ̀ ni ìgbìmọ̀ ìṣèdarí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ ọ̀yọ́ fi ń fèyí tóyin létí wípé ẹ gbúdọ̀ ṣe ìforúkọsílẹ̀ pẹ̀lú wọn kí ẹ sì gba àṣẹ kí ẹ tó lè gbé kalẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ ìdí rèé tí gbìmọ̀ ìṣèdarí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ ọ̀yọ́ fi ń gba gbogbo ẹ̀yin iléeṣẹ́ tó ń ṣètò tẹ́tẹ́ oríire lámọ̀ràn láti lọ gba ìwé àṣẹ yín ní ọ́fíìsì wọn tó wà ní sẹkítẹ́rẹ̀tì ìjọba nípínlẹ̀ ọ̀yọ́ àgòdì nílẹ̀ ìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ sí wọn lórí ímeèlì yìí gamingboard at oyostate.gov.ng gbogbo ẹ̀yin iléeṣẹ́ tẹ́ ń ṣòwò tàbí polongo tẹ́tẹ́ oríire nípínlẹ̀ ọ̀yọ́ tẹ́ ẹ̀ sì ní ìwé ẹ̀rí ẹ má pẹ́ ẹ̀ gbọ̀ ò kẹ́ ẹ̀yà tètè lọ ṣe ohun tó tọ́ kẹ́ bọ́bà fojú winá ìjìyà olùkéde ìgbìmọ̀ tó ṣe kò kárí tẹ́tẹ́ oríire ní ọ̀yọ́ ọ̀yọ́ state gaming and mandatory board